أن محمدا عبده ورسوله أقفون الله باتي كوي يفوقو من تيون نواري عنو سيمكو كوا كما سبحانه وتعالى قولا بيات الشنجوكو ومدعو عنو أتيوري ومدعو يدولو يمكو كوا أترى سبحانه وتعالى محمد أولا لياتي من الصحابة كيولو بالله سبحانه وتعالى kubarikiwa ya papa ah, akiwa pia na kuwa uresi kiomba allah subhanahu ta'ala uje kaba tibiti otishe wa láǹfààní wa kiyama ní abala mímọ ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn tó já sí pé yóò mọ jẹ́ ìrànlọ́wọ́ fún wa níbi gbogbo àti tóníkálukú wa bá fẹ́ máa gbé. Lábẹ́ ẹ̀ ni mo ti fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan eléyìí tí ó máa ń lọ tó máa ń bọ̀ láwùjọ wa. Nínú ọ̀rọ̀ tó máa ń lọ tó máa ń bọ̀ láwùjọ wa, òun ni kí wọ́n sọ wípé ẹnìkan ó gba ẹ̀mí ara rẹ̀. Eléyìí kò yẹ kán bá Mùsùlùmí níbẹ̀. Ọ̀rọ̀ tí èèyàn bá wà tí ó bá mẹ́ni kankan wọn ní lágbájá kan ó fẹ̀sùn mi lágbájá kan ó mu ipo tàmọdù kan ó pokùṣọ èmi tirẹ tó jẹ mùsùlùmí tó já sí pé ó para rẹ̀ pẹ̀lú ìpokùṣọ eléyìí kò sí nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ sí mùsùlùmí tí irú ọ̀nà tó fi gbọdọ̀ débẹ̀ torí ọlọ́run Allah subhanahu wa ta'ala kò jẹ́ kí gbogbo ayé yìí kò jẹ́ kó bá wa lẹ́jà fún kò jẹ́ kó bá wa lójijì ọlọ́ni iná khalaqnakum fi kabad inú hílà lílo inú wàhálà wọ́lá dá ọmọ ẹ̀bí èèyàn kó wá já sí pé èèyàn rí nǹkan kan tí yóò kàn yàn lẹ́mìí tí yóò bá yàn nígbà. Èèyàn ó bí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá yàn mú nǹkan yẹn kúrò. Gbogbo ohun tí ó bá rí kó ṣẹlẹ̀ kò gbọdọ̀ dé bí ọmọnìyàn wá ń gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀. Ẹ̀mí tó wà lára wa kì ṣe ẹ̀mí tá a lè lò bó ṣe wù wá, kò ń ṣe ẹ̀mí tá a kàn lè gbà bó bá ṣe wù wá. ìdájọ́ ẹni tó bá gba ẹ̀mí ara rẹ̀ kò yàtọ̀ sí ìdájọ́ ẹni tó gba ẹ̀mí ẹlòmínà tòlùkọ́ tó máa sọ pé man qatala nafsan fakaannama qatala nasa jami'a wa man ahyaha fakaannama ahya nasa jami'a Ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ Ọlọ́run sọ kalẹ̀ fún alukur'an kiri bí ẹnikẹ́ni tó bá gba ẹ̀mí ní ẹ̀mí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ ọlọ́run bá ní ká ànàmọ́ kọ́tàlá náà ṣàjẹmí àá nígbà tó pa gbogbo ẹ̀mí tó kù sí yàtọ̀ láàrin ẹ̀mí ẹlòmíì tẹ́ ẹ gbà àtẹ̀mí tẹ̀mí àtara ẹni náà èèyàn gbà jẹ̀rímọ̀ tó ń kó bọ̀ ẹsẹ̀ tó ga òun gba ẹ̀mí nínú ara rẹ̀ tá lọ wo nínú hadith ànábì Muhammad sallallahu alayhi wa alayhi anábìwá Muhammad salam nínú tí mùsùlùmí ò gbọdọ̀ máa ṣe òun náà ni a gbọdọ̀ máa tàn máa yẹ kú ẹgbẹ́ títà máa kú kan ó kéré sí gbígba ẹ̀mí lára ẹni. anábì ní ká má tàn máa kú gan sallallahu alaihi wasallam nínú hadith Abi Hurairah eléyìí tí Imam Bukhari gbà wá àti Imam Muslim ó ní anábì wa sallallahu alaihi sọ pé. لا يتمنى أحدكم الموت النبي صلى الله عليه وسلم ẹnì kankan ló yóò gbọ́dọ̀ máa tàn máa yí kù èèyàn gbọ́dọ̀ máa ran kàn án pé kíkú pa òun anábì ní ìmọ̀ mọ́sínà kódà kó jẹ́ pé ní ire ni tó rò wípé iṣẹ́ olóore òun ti pọ̀ tó iṣẹ́ olóore òun ti kún ojú òsùn tó bá kúnjú òṣùwọ̀n lọ́dọ̀ tiẹ̀ kí ló fi dá ẹ lójú pé lọ́dọ̀ ọlọ́run bá dẹ̀dá náà ó kúnjú òṣùwọ̀n ànábì ní tí ò bá rí kò ṣẹlẹ̀ ní dáadáa ní ìdùnnú níṣẹ́ rẹ̀ ànábì ní mòmí ní máa tàn máa kú mọ expect pé báwo ló ṣe ṣe àlékún òun ni wọ́n máa mú sí a fàlà aláhu gẹ́sítà àti bò tó bá já sí pé iṣẹ́ ẹbí rẹ náà ló pọ̀ ló ga lẹ́mìí rẹ tó fi wá rò wípé kò fẹ́ ká kú gan ṣé kò wá pé ànábì ni mo ṣe bẹ́ẹ̀ nítorí pé ilẹ̀kùn táúbà kò fìgbà kankan tì í lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala torí pé nínú tó máa ń bí kọmọdéyà ló kó sọ pé òun fẹ́ mọ òun fẹ́ kóun fi ẹ̀kú láyé ó lè jẹ́ nítorí pé èèyàn rí i pé èèyàn ti èèyàn ti ti ọ̀pọ̀lọpọ̀ dáadáa síwájú lọ́dọ̀ lọ ó lè jẹ́ nítorí pé èèyàn bí irú àsìkò ìdíkù sì dé báyìí tó já sí pé òun ti òun ti dẹ́ṣẹ̀ ní ìsìn pé òun náà wò pé ẹ̀ṣẹ̀ pé èèyàn máa ń dẹ́ṣẹ̀ yóò ti tó sùn méjì yóò ti tó ọdún méjì nítorí ìyẹn ẹrú wa mo rò pé àkíkú ah, ó sì dé lásìkò yìí ni kò mọ̀ ṣe bẹ́ẹ̀ bó ti ṣe tó bó ṣe jẹ́ pé ó ti tó ọdún méjì tó ti dẹ́ṣẹ̀ gbẹ̀yìn ó rọrùn náà kó o máa lékún lórí dáadáa yẹn ìyẹn ni kí èèyàn máa tàn máa bákan náà tíyẹn bá rò pé ah, ẹ̀ṣẹ̀ òun ti pọ̀ jù kó mọ̀ rò lè forí jì òun ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù kó wá máa ran kan pé kóun fẹ́ kan kú láyé torí pé òun ò rí bóun ṣe fẹ́ sẹ́kù nínú ayé tóun ní máa dẹ́sẹ̀. Ànábì ní fàlà ànáhó yẹ́sítà àti ànábì nínú tó lè ṣe òun náà ni pé ó lè ṣe táwọ́bà tó yẹ pé yóò padà tẹ̀ tó kù ẹ̀sìn ilẹ̀ tí ó sì máa gbé ayé dáadáa. قد الإمام مسلم النبي صلى الله عليه وسلم من يتمنى أحدكم الموت لا يتمنى أحدكم الموت wala yad'u bihi min qabli an ya'tiya. ànábì ní ẹnìkankan nínú kó mọ̀ já sí wípé yóò mọ̀ ẹran kan kú kódà kó mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún ṣáájú kíkó tó dé. ànábì ní torí pé ìnáwó idha mata inqata àwọn torí pé gbogbo orú condition tẹ bá rí kẹwàá tẹ bá bẹ lọ́hùn kú tí kò bá fi wá tí kò bá fi dé iṣẹ́ ti tán tíṣẹ́ bá ti sì tán kódà àṣìṣe tó wà nínú èyí tí èèyàn ti ṣe ṣáájú kò sátúnṣe lórí ẹ̀ mọ́ ànábì ní wa innahu la yazidu lil mu'min umruhu illa khaira ànábì téèyàn bá jẹ́ mu'min kò sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ sí nígbà tọ́jọ́ orí rẹ̀ bá ń sún síwájú ju wípé yóò mọ̀ lékún ní dáadáa lọ téèyàn bá jẹ́ mu'min inú tá nàbí wa sallallahu alaihi wasallam tó kọ̀ fún wa òun náà ni wípé a gbọ́dọ̀ máa ra kàkú débi wípé yóò ṣe wà lọ gba ẹ̀mí àríyàn mímọ ra kàkú ó kéré sí kéèyàn gba ẹ̀mí kò sí nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí mọ̀mìnà tọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala tí ó ti jẹ́ ká mọ̀ téèyàn bá jẹ́ mọ̀mìnà tó ka alukur'an tó gbọ́rọ̀ ọlọ́wọ́ bá yé yóò mọ̀ pé kò sí nǹkan tí máa ń ṣẹlẹ̀ tí èèyàn máa ń gbẹ̀mí ara èèyàn. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wala nabluwannakum bi shay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfus. ọlọ́run ní a àdánwò kàn ó lè jẹ́ pẹ̀lú ebi ó lè jẹ́ pẹ̀lú ìpayà ọlọ́run bá ní ó lè jẹ́ pẹ̀lú àdínkù dúkìá àti ẹ̀ tó bá ta pé tàdánwò àbí ìnira tó ṣẹlẹ̀ síyàn èèyàn fẹ́ fi lọ gbẹ̀mí ara èèyàn àsọtẹ́lẹ̀ tí wà lórí ilé látọ̀dọ̀ náà bá bọ́ subhanahu òun máa dán bákan náà nù àyà mi nasu an yutraku an yaqulu amanna wa hum ọkà máa sọ wípé òun gbọ́ náà bá gbọ́. ọwọ́ yẹn nìkan náà lábàá fi a máa dàjọ ibi àdánwò yẹn láti mọ̀ ta ló dúró tó bọ́ lọ́wọ́ bá dúró ara pé èèyàn dúró òní ká dánwò kó wọlé tọ̀yàn kí èèyàn wá máa wá ọ̀nà àti gba ẹ̀mí ara rẹ̀ ara pé èèyàn dúró déédéé òní wọlé tọ̀yàn kí èèyàn máa tàn máa pé kíkú ó pa òun anabi sallallahu alaihi wasallam nínú hadithi anas ibn malik anabi láyàtàmọ́nà yánná na lèmọ́t ànábì ní ẹ má jẹ́ kí n gbọ́ pé nìkan nù yín ó ń tàn máa kú lè dúnrin àsọ̀ọ̀bà nítorí ìnira eléyìí tó bá ànábì ní fa nǹkan rẹ̀ fa ilá tó bá tiẹ̀ wá já sí wípé ìnira yẹn wá lágbára pọ̀ ànábì ní kí sí pé yóò kàn mọ́ pé ọlọ́run jẹ́ kíkú mi ó mọ̀ bọ̀ báyìí kíkú pa mí bá èèyàn ní sọ́rẹ́ ànábì ní n tí kò máa jáde lẹ́nu ẹni pé Allahumma ahyini ma kanatil hayatu khayran li ìrí ọlọ́run jẹ́ kí n máa wà lálàáfíà jẹ́ kí n máa wà ní àlàyé jẹ́ kí n máa wà lẹ́yìn tí ó máa sìn mí tó bá jẹ́ sí pé kí n máa ṣẹ́kù láyé olóbá máa jẹ fún mi. ànábì kẹ́ni yẹn fi kún pé wọ́n tọrọ fani ìdàkánà tí wọ́n fa tó xayọ́rọ́ lé tó bá já sí pé kí n kú láyé kí n máa bọ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run bá òun ló bá lóore fún mi mẹ́mi mi sọ̀rọ̀ báyìí. حديثنا من النور البخاري وأمام مسلم الله عليه محمد صلى الله عليه وسلم níta ń sọ lọ́wọ́ òun náà ni wípé ànábì kò débi-débi wípé èèyàn wà á mọ̀ sọ pé òun fẹ́ gba ẹ̀mí òun ara òun nínú nǹkan tí ò bọ́ sójú ẹ̀ kábàlà tó ń sọ kí ni ò bá ṣẹlẹ̀ tí mùsùlùmí fi ra lọ gbé àìpọ̀mù kí ni ò bá ṣẹlẹ̀ tí mùsùlùmí ó fi pa ara rẹ̀ tí ó fi gba ẹ̀mí ara rẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó kọ́ látòrí ahọ́n àdúgbò Muhammad sallallahu alayhi pé kí ẹnìkan kó mọ ọ̀ràn kan kú àbí kó mọ̀ wò pé kọ́lọ́run ọba kó mú ẹ̀mí òun sọ́dọ̀ bóyá ó ń rò nínú ẹ̀mí ẹ̀ ni àbò ń sọ ọ́ jáde eléyìí ṣe nínú nǹkan tó yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí nítorí pé ọlọ́run wa Allah subhanahu wa ta'ala kò tà wá ó jẹ́ kó clear fún wa inna khalaqnal insana fi kabad ọlọ́run inú wàhálà ilá ìlú ládà ọmọ ẹ̀dẹ́yàn sí bẹ́ẹ̀ lọ́wọ́ máa sọ fún wa pé wàhálà dọ̀bọ̀lù wà dàkún á dàrú شيء من الخوف يبكي ولا نضاف بايا ولا نضاف نقص من الأموال والأنفس àdínkù nínú dúkìá ẹni tó ti ní tó ti pọ̀ yóò dínkù. àwọn olólùfẹ́ tí wọ́n rọgbà yíyàn ká ẹlòmíín lè wà ó lè jẹ́ pé ọmọ kan ṣoṣo òun náà lọmọ tọ́lọ́wọ́ ṣe fún ọlọ́wọ́ tó ń dán wò pẹ̀lú wípé kó gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ gbogbo eléyìí kò sí ní tí ò bá rí kò ṣẹlẹ̀ sí wa àwòkọ́ṣe ìlànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló jẹ́ fún wa a gbọ́dọ̀ wà rankan kún alẹ́fọ̀ Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ ká mọ̀ pé nínú ẹ̀ṣẹ̀ tó tóbi òun náà ni kéèyàn gba ẹ̀mí ara rẹ̀ tábàlù wà nípa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ìdájọ́ tayé ń bíbá yìí tánàbà Muhammad sallallahu alaihi wasallam tó lò pọ̀ tó fi lò pẹ̀lú ẹni tó já sí wípé ó gba ẹ̀mí ara rẹ̀ òun náà ni ọkùnrin kan tó já sí pé wọ́n gbé wá sọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó já sí pé òun ló pa ẹ̀mí ara rẹ̀ nínú hadithi lọ́dọ̀ Imam Muslim hadithi Jabir bin Samurah. أوتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشخاص بمشاقص ó ní wọ́n gbé ọkùnrin kan wá sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé ó para rẹ̀ pẹ̀lú poison ọ̀làmú yusalli alayhi ànábì sì kú kò kírun sí lára ibẹ̀ ìlà wa àfẹ́sìn ló ti mú ìdájọ́ pé whoever tó bá já sí pé òun ló gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀ èmi náà dájọ́ tayé ń bí mi pé àwa táwa jẹ́ mùsùlùmí àní kírun sí lára a rí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ eléyìí a sì nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé wọ́n lè kírun sí lára ṣùgbọ́n kó má jẹ́ àwọn tó láṣọ sí láwùjọ kó má jẹ́ àwọn aṣíwájú ẹ̀sìn kankan àwọn èèyàn kan jẹ́ pé wọ́n sá wọ́n sá sí àwọn èèyàn sáré kí wọ́n ṣe nǹkan kan gbéyà ni ẹ̀kọ́ bàtà kó lè bá a máa jẹ́ ìjìyà fẹ́ni tó para rẹ̀ wọ́n zájẹrọ ó sì lè bá a máa jẹ́ sísẹ̀rùbà fún gbogbo ẹni tó náà bá ń tàn mọ́ àwọn pé ṣe é sí pé bóyá tó náà ṣe wọ́n ṣe bí ọkùnrin o nílé kò sí ṣíṣe bí ọkùnrin bẹ́ẹ̀ ìṣe bí ọkùnrin ga òun ni kádàá òde kéèyàn maintain pé qadrallahu wa ma sha'a fa'al so nínú ìyà tó wà fẹ́ni tó bá jẹ́ pé ó bá gba ẹ̀mí nínú ara rẹ̀ òun náà ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ kò kírun sẹ́ni yẹn lára ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadith imam Bukhari ànábì ni man qatala nafsan bi ànábì ni whoever tó bá parẹ́ pẹ̀lú pẹ̀lú a sharp object bóyá ọ̀bẹ ló fi para ẹ̀ ó mú lọ́wọ́ ó fi gúnra rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní pé inú iná náà ni yóò bá rẹ̀ tó bá dàlkìyàmà inú iná tó bá bá rẹ̀ object tó fi para rẹ̀ ọ̀bẹ ní nǹkan kan ló jẹ́ ni òun náà ni wọ́n máa fi yà jẹ́ nínú jahannama anabi ni khalidan mukhlidan fiya abada ibi ni ìtìláàfù sì wà lọ́dọ̀ àwọn àfẹ́yẹ̀sìn pé ẹni tó bá para rẹ̀ ṣé yóò wà lìjẹ́ náà àbí ò ní wà lìjẹ́ náà wallahu alam ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́ sí tó fẹ́ sí nílẹ̀ òun náà ni wípé lókùgbà tó bá já sí pé kò ṣẹbọ ọlọ́wọ́ba náà ni ó ń sìn òun irú eléyìí nǹkan yóò wà lìjẹ́ náà ṣùgbọ́n yóò jẹ ìyà yóò sì pẹ́ nínú náà ọlọ́wọ́ba tó bá já sí wípé ní tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó fi wá kalẹ̀ lórí òun náà ni wípé mùsùlùmí ò gbọdọ̀ ti mọ̀ọ́rán kan kù èèyàn gbọdọ̀ mọ̀ọ́rán kan wàhálà eléyìí tó wà rí àtọ̀ sí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀ tó bá ti ń lọ sójú ogun òun làwọn mọ̀ọ́rán kan kù káwọn wọn kì í mọ̀ọ́rán kan pé káwọn padà sílé kù ẹ rí i pé ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá sọ pé àpèpele mọ ta ló kó pa lóbi ìpele níbi ogun òun náà ni kó já sí pé kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó sí àwọn tó bá wù kó sí àwọn kú kó sì mú àwọn kó jẹ́ kí àwọn kan ó sì bógun lọ ìpìlẹ̀ ń ogun nìyẹn ṣùgbọ́n nítorí wípé àṣà tá a máa ń rí lójú ogun òun ló bí tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn sọ̀hábà ìdúwánu láàyè àlékún òun ló jásí pé wọ́n máa ran kan pé báwọn ṣe ń lọ sójú ogun yẹn kò jásí pé àwọn tán sójú ogun. lẹ́yìn tó máa gé ni aṣahadatu ila Allah subhanahu wa ta'ala. tójú ogun ó yàtọ̀ sí àwọn nǹkan míì tó máa ṣẹlẹ̀ ní torí pé ẹlòmíín lè máa wò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tó yẹ pé tó bá ti ń lọ sójú ogun kódà àwọn obìnrin náà pé káwọn mọ̀ ilé yìí yàtọ̀ nítorí pé àṣàhádà àwọn gbà pé àwọn ó jà tí táwọn fi tán sójú sójú ogun ẹ̀sìn òun lélẹ̀ ẹ̀rí pé inú alukur'an kẹrin ọlọ́ni mí nàní mọ́mí nínú àríjà rẹ̀ ó ń bẹ nínú àwọn mùmíní tí wọ́n jẹ́ akẹ́ ọkùnrin jẹ́kí bá ṣe ń lọ sójú ogun wọ́n ràn kàn ní pé káwọn báwọn ṣe ń lọ yìí káwọn mọ́ padà eléyìí ṣàhádà ó yàtọ̀ sí pé kéèyàn kàn máa tàn mọ́ ikú tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣàhádà ẹni pé àfọwọ́ àgbà ibùdó. Umar ibn Khattab radiyallahu anhu wọn ní sọ pé aláwọ sọkòtò ṣàhádà tàbí fílímàdínà Ọlọ́run jẹ́ kí jẹ́ ó jẹ́ pé ṣàhádà fi ta mí lọ́rẹ ní Màdínà yìí. wípé Umar ti di khalifa. òun ni yóò sọ pé káwọn èèyàn lọ sójú ogun òun gangan ò ní jẹ́rìí lọ sójú ogun. so Umar ibn Khattab radiyallahu tó bá wá ṣàdúrà yẹn àwọn èèyàn máa ń ṣe ìmọ̀ pé sógun ah, ó wọnú Mọ̀dínà wà ní àbírú àdúrà wọn ni wọ́n mọ̀ ń ṣe yìí torí pé ṣàhádà bó ṣe máa ń wọ̀ yẹn láwọn sábẹ́ àdé Muhammad ṣùgbọ́n gbà tó náà bá Allah subhanahu wa ta'ala tí ó padà tí ó padà gbàdúrà Umar bin Khattab gbogbo àná làjọ mọ̀ wípé ṣàhádà náà ló padà bá kú láyé pèlè àná òfin sọ láti. orí ìrún ni. Umar bin Khattab wà wọ́n fi wá gba ẹ̀mí rẹ̀ bí mọ́rù gbọ́dọ̀ kàtọ́ bó ṣe ń tàn mọ́ ṣàhádà yìí kì í ṣe pé aburú kan àbí ìnira kan òun ló kan Umar gbọ́dọ̀ kàtọ́ bọ́dọ̀ àlá rẹ̀ ṣùgbọ́n látọ̀rí pé níta nàbí wọn Muhammad salam ti jẹ́ kí wọ́n mọ̀ pé téèyàn bá kú lórí ṣàhádà oore tó wà bẹ́ẹ̀ eléyìí ó yàtọ̀ ẹ rí i pé nínú hadith Anas tá a mú wá ṣáájú ànábì ní la torí ìlera kan tó kọlù ú kó má já sí pé yóò wá máa rankan pé kẹ́mi òun ó bọ̀. àlọ́ mi fa nǹkan nílà buddha fàrìlà tó bá jẹ́ pé ara wa ìnira wa mú èèyàn tán pátá téèyàn ti já kàn bó ti yẹ pé mùsùlùmí ìjà kan ànábì wa ni tọ́ tó bá jẹ́ pé yẹn ni fàlìyàkùn yóò lóun téèyàn wàá sọ ńgbà náà àdúrà lè ní wàá ṣe ilé ọlọ́run àhàyíní màkàánà tí àyà tó háyọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé kí n máa wà ní àlàáfíà kí n máa wà láyé òun bá ló lóore fún mi kí n máa ṣẹ́kù láyé òun ní ìfọ̀kànbalẹ̀ mi òun làlàáfíà mi jẹ́ kí n máa ṣẹ́kù láyé. wà nǹkan tó bá já èyí tó lóore fún mi náà ni àlùwà pé kí n kú láyé ìrẹ́ ọlọ́run ìyẹn náà ni kò ṣe. àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbogbo ohun tí máa ń ṣèèyàn tó máa ń já sí wọn pé èèyàn wa máa ran kan ikú kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kó sọ oníkálukú wa kó sọ wa mẹ́ẹ̀ gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ ó bá ṣẹlẹ̀ sí wa kọ́nà ọba Allah subhanahu kó mọ ọ̀rọ̀ zákọ̀ wa ní ìmẹ́ tá a fi máa dúró àti asabat tá a fi máa dúró tó já sí pé tí ó máa jáde lẹ́nu wa kò ní tayọ qadarullah wa ma sha'a fa'al àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. gbogbo ṣàìtàn tí máa ń ṣe wàsíwàs tí máa ń wí sí yẹn lẹ́mìí tí ó fi máa fún yẹn nímọ̀ràn wípé bóyá kéèyàn ṣe bí ọkùnrin bóyá kéèyàn gba ẹ̀mí ara èèyàn eléyìí sì ń kọ́ kò ní ṣe pẹ̀lú pé kò ní ìtumọ̀ pé èèyàn ṣe bí ọkùnrin kò sí ṣíṣe bí ọkùnrin kankan bẹ́ẹ̀ ìṣe bí ọkùnrin gẹ́gẹ́ wọn ni tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ kéèyàn rí gbé sára kéèyàn rí mọ́ra kíyàn lè dúró síbi tá ànábì ní kíyàn dúró sí sallallahu alaihi wasallam lẹ́yìn inna lillahi wa inna ilayhi raji'un kàdé sọ pé qadara Allahu wa ma sha'a fa'al lẹ́yìn eléyìí ìyẹn gangan òun ní jẹ́ pé kéèyàn rí mú dúró kéèyàn dẹ̀ bẹ́ẹ̀ náà bá Allah subhanahu wa ta'ala irú aburú yẹn kó mọ́ ṣẹ́kù fún wa nínú àsìkò tó kù ti àdùn láyé à ọlọ́run bá a fi máa ra kà pé kẹ́mi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 السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله.